الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى adí rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run agbóra wa ń lẹ̀ fún abẹ́ pẹ̀lú àwọn ókọ rẹ̀ tí fi ń dáa jù lóókọ àwọn ìsí ọlọ́run ìròyìn rẹ̀ tí ò tẹ́dà kan tí ń bọ́lọ̀ ń pòpọ̀ lórí ẹ̀ nígbò tí ó gbé láìsà kàmífìlìhí ṣẹ̀yì kò kò sí nkaka tó fẹ́ jọ bí irú ọlọ́run bẹ́ẹ̀ náà ni ogun tọ́lọ̀ ń dá kò jọ kan nínú ẹ̀ títóbi ọlọ́run ọba náà ọlọ́run abẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́kùn ọ̀rọ̀ rẹ tí fi ń gbọ́rọ̀ rẹ yé tí ń fún wa. bàbá ń gbọ́ tí kí táwa náà ń ṣe lálàyé jẹ́ a máa lékún lágbọ́yé àwátá máa ń ṣàlàyé rẹ̀ bàbá sí ń ṣàlàyé rẹ̀ ní tó takọ̀rọ̀ ọlọ́gbùn ọba mọ́jọ tẹnu wa jáde bá tẹnu wa jáde àwátá ń gbọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا لوجدوا فيه اختلافا كثيرا لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم لاتبعتم الشيطان إلا قليلاً وقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحبذ المؤمنين أسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يقول له نصيب منها ومن يشفع شفاعة سيئة يقول له كفل منها وكان الله على كل شيء مقيتا وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا إن الله كان على كل شيء حسيبا olùwà wá pè mí àti ẹ̀dá sọ́rọ̀ ọ̀rọ̀ tó ní adá sí náà ni ká tẹ́tí ká gbọ́n tó fẹ́ wí Al-Qur'anul Karim ìwé ọlọ́run ọba ní tírà ọlọ́run ọba ní ọlọ́run ní ìhà tó yẹ kẹ́ẹ̀kọ́ sí afala أفلا يتدبرون القرآن Cha ní ṣe wọn ò ronú sí Kùránù ni ṣe kan jókòó kí wọ́n gbé síwájú kí wọ́n kà kí wọ́n wò Kama rẹ̀ ká ń tọ́lọ ń wínú rẹ̀ nínú àṣẹ ni nínú èèwọ̀ ni tẹ́jìnà èyí tó so mọ́ ọ̀rọ̀ nípa àgbàgbọ́ sọ́lọ́hun nínú Al-Qur'an ìjẹ́ bi. sí bí èyí tó so mọ́ ìtẹ̀lé ń ọlọ́hun àti àwọn ànábì tí wọ́n tíwájú rẹ̀ láti gbà wọ́n gbọ́ lódodo èyí tọ́lọ́hun ṣe ní àlàyé sínú Al-Qur'an ṣe wọn bá pàdé kí ni ọrọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kọ́dárù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nípa màláíkà gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ìjọ kẹyìn kó wá ẹ wo kùránù dáadáa kùránù dá gbogbo rẹ̀ tó yé yékéyéké afala yatadabbaruna al-Qur'an afala yatadabbaruna al-Qur'an ọba tó ní ìwé rẹ̀ tó ní tírà rẹ̀ tó ní àkọsílẹ̀ rẹ̀ ń pa àwọn ẹ̀dá rẹ̀ láṣẹ ó ní ẹjá jókòó ká fojú súnùkùn wo Kùránì torí ọ̀rọ̀ súnùkùn ojú súnùkùn la fi ń wò ọ̀rọ̀ tó jìndò ní Kùránì ẹ̀rùnú sí àtàámùrù fi màáníhì àwọn ìtumọ̀ tí ń bẹ́ẹ̀nù Kùránì ẹ̀rùn jìnà sí dáadáa wàtàdíkùl fíkàrí fíhì ìrònú yí ẹjẹ́ rọ kiri káàkiri bẹnu Qur'an wà fí ma bá dí ihí wà àwá kìbìhí wà làwázì ní dáríkà ẹ̀rùn sí àwọn fundamentals àwọn kan pìlẹ̀ nínú ẹ̀sìn wa tí bẹnu Qur'an àwọn consequences tó rọ̀ máwọn òfin ẹ̀sìn ọlọ́run èyí tá a gbọ́dọ̀ ṣe nínú tọ́lọ̀ pàwọ́ aláṣẹ́lé lórí ẹrùnú sí gbogbo rẹ̀ dáadáa fa inna fil qalbi fa inna fi tadabbur kitabillahi miftahan lil ulumi wal ma'arifi àti gbogbo òye ẹni bá rí kùránù gbọ́yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló sódó sínú kùránù bọ́lọ̀ bá ti fún ọ ní kùránù mẹ́ tó ti gbọ́yé kìíṣe kíké lórí ahán lásán kìíṣe kíké aságbáyé lásán mélòó mélòó lẹ́yìn tó kàn mọ́ kùránù sí bẹ́ẹ̀nù rẹ̀ mélòó mélòó lẹ́yìn tó há kùránù sórí tí ń takun tó há sórí gbogbo àwọn ọmọ yẹn ti rèé kìrọ̀ áti ni ìrìwàyá ti ni bó bá yẹ̀yàn dáadáa ń jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run tún hàn sí ni bụ ọ̀rọ̀ ọlọ́run bá ti ń yé èyàn sí bẹ́ẹ̀ ló ti yẹ kí èèyàn ọlọ́run ọba sí kùránù wá mọ́ kò níbi èrí ìgbàgbọ́ ó wá mọ́ kò níbi ìdọ̀tí wà ó wá o bá lọ mọ koran sórí olóòhá sórí onídìwàyáàdì sórí oníkọ̀rọ̀háàdì sórí gbogbo wa tí ó dá wọ́n bá lọ́wọ́ rẹ̀ ìgbàgbọ́ tí ó dá ìwọ̀n ń gbé sáwọn èèyàn lẹ́mì ajásí pé òrò nínú koranu dáadáa ni tó bá yẹ kó bá ronú sí dáadáa wà sí gbogbo ìmọ̀tẹ́dà fi ń ṣẹlẹ̀ ayé kílẹ̀ ayé fi ń rọrùn fún yàn inú kùránù láti ń extract ẹ̀ wabihi yazadu ìmánu fil qalbi wa tarassuqi shajarati ìgbàgbọ́ igi ni tó pèwé tó lábẹ́ alkùrán olóòmọ̀ jẹ́ onye kígi ìgbàgbọ́ ó jókòó sínú ọkàn mùsùlùmí kò sọ́nà tó fi lè gbọ́ kùránì yìí lọ kó mọ̀ gbogbo fa bil ma ma'budi alukùránì ló jẹ́ kó bá tó yẹ kó dáadáa wa ma lahu min ti ń bẹ bá nínú àwọn tó jẹ́ ti àwọn òròyìn tó ti gbó pé tí ò ní dọ̀tí lára tí ò ní àlébù lára tó ti dédé tọ́lọ̀ fi ròyìn rẹ̀ tó ròyìn ara rẹ̀ kùránì ló ṣàlàyé rẹ̀ fún ọ wà máa yóò náà záwù ánìhù mi sì gbogbo ilé ní táwọn èèyàn lẹ̀ mọ́lọ́mbálá ni fún irú gbàgbọ́ dì ní àìgbọ́nà ọba òkú mẹ́rin dálé ẹ̀sìn òkú mẹ́rin dálé ẹran àwọn èèyàn gbà wọ́n láwọn fi ń kí lọ́ọ̀ ní lábẹ́ wípé ìyẹn tó bá wọn ọlọ́run lọ́lọ́run ṣe wọ́n wà lẹ́ òkè yẹn mọ́lọ́la lóòótọ́ fa'alu liman yurid èyí tó mú ní ìsàmà kìí sàbòsí èyí tó mú ọlọ́run ọlọ́run dá lára àmá kìí ìròyìn akómi ẹran dálé ẹsìn akómi ẹsìn dálé ẹran èyí justice ní jẹ́ nígbàtí kùránì bá yí ọ ó mọ̀ táa fi lọ́hun ó mọ̀ orí kì tó yẹ ká fi lọ́hun kí yóò tún máa gbà láadáa yóò mọ̀ sàlékún àgbọ́yé ẹ̀sìn fún yàn àtọ̀fà àwọn orí kì kọ̀ọ̀kan gbé kalẹ̀ tí wọ́n fi ń kí ọlọ́run ọba tí yóò jókòó nínú ọ̀rọ̀ ọlọ́run alkùránù yìí wàyò arọ́fù awàyò arìfù tọ̀rí ọkọ̀tàlmọ̀ síláta ilẹ̀ ọ̀nà téèyàn ń gbà àdọ́dọ̀ ọlọ́run kùránù ló jù rẹ̀ fún ọ kìí ṣe làákàyè kùránù ló sọ fún ọ pé ọ̀nà nìyí téèyàn fi lè tọ̀ lọ́dọ̀ ọlọ́run wà sí fàtà àlèhà àwọn ẹni tí ń tọ́jú ọ̀nà yẹn kùránù ló rẹ̀ fún ọ àwọn ẹni ọlọ́run tí wọ́n ń ọ̀nà ẹ̀sìn ọlọ́run àlọ́kùránù ló júwe fún ọ nínú gbogbo ní gbogbo ilédè láàrin àwọn ọkùnrin láàrin àwọn obìnrin kódà bí wọn ò jáfà sẹ́yìn ọlọ́run ni wọ́n tí wọ́n ń tọ ìlànà tọlọ́run alùkùránì lójò dá wọn mà wà máa làhùn ìndà wùjúdì àtìbábìlẹ̀ ẹ̀kọ́ ní tí ń bẹ fún wọn tó bá ṣe wípé ìyá ọlọ́run padà jẹ wọn lórí tó bá fẹ́ ra ni ó ki wọn lọ bẹ́ẹ̀ bá èwọ̀ ní o ẹni bá ti wọnú ọgbà ìwọ̀ ọlọ́run ọba ọlọ́run máa kòrò ojú sí alukura ní ó sàlàyé rẹ̀ wà kó lámá zádàlá abdùta amúláńfí gbogbo òrùbà kẹrùsìn ọlọ́run bá ti ń lékún lórí ìrònú sí kùránù dáadáa ìzádà ilman yóò máa lékún ní ìrìnà tinú bàṣírọ̀ ìrìnà tinú tí yàtọ̀ sí ìrìnà tójú méjèèjì ìrìnà nú làákàyè ìrìnà nú ẹ̀mí ìrìnà kẹ́dà sọ̀rọ̀ káhàn rẹ̀ ṣe déédé òtítọ́ alùkọ́ níjúwe rẹ̀ fún yà lidhalika amara Allahu bidhalika gbà wáyànjú kama ronútú Qur'an wa akhbara annahu wal maqsudu bi injal Qur'an kama ronútú Qur'an ìdí tọ́lọ̀ fi sọ Qur'an kalẹ̀ nìyẹn kìkì sí káka máa kéè mo ti sọ Qur'an kalẹ̀ mo ti sọ 20 kalẹ̀ nù rọmọdọ́nù yìí mo ti sọ 30 kalẹ̀ nù rọmọdọ́nù yìí mo ti sọ méjì kalẹ̀ nù rọmọdọ́nù yìí mo ti sọ mẹ́ta kalẹ̀ nù rọmọdọ́nù yìí so ń ráǹfà ní àti ronú tó ń wí yàwó àìṣà ọbí ọlọ́run àníhá wọ́n tó ń ṣe ọlọ́run bá jí lóru tí ṣe kìyàmù láìlì fọ́lọ́run tí ń ka kọ̀rọ̀án tó bá ka kọ̀rọ̀án débi tọ́lọ̀ ní sọ̀rọ̀ ááyà tó ní ṣe pẹ̀lú ìkẹ́ anábì pọ́s yóò tọrọ ìkẹ́ ọlọ́run ọba yóò tọrọ àánú rẹ̀ yóò tún béèrè nínú oorun yẹn náà níbi tó ti ń gbé kéwúkéwú lórí lórí ìdúró tó ti ka kéwú débi ìkẹ́ ọlọ́run àlùjẹ́nà ọlọ́run ànábì yóò pọ̀ sí ń bẹ̀ yóò tọrọ ìkẹ́ ọlọ́run tó wá tún wájú tó bá ti ṣàlàyé nípa ìyá rẹ̀ ìbínú rẹ̀ yóò tún dúró ìwọ ọlọ́run sọ́mi sọ́bínú rẹ̀ mọ́jẹ̀ ìyá rẹ̀ ó tọ́ hadith wọ́n wá ní sèétí yẹn ẹni tó ń rìpọ́ọ̀tù ẹ̀ fún wa nìyá wa Aisha torípò lórí ànábì tán fínífíní níbi ìbàdá ìtí ń ṣe lóru ó túmọ̀ sí pé bá a bá ń kírun lóru táǹkà kòránù lórí irun ìgbà yẹn la ní àlá la ní ẹ̀tọ́ sí ká ṣerú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́rùn ọ̀ràn yẹn àyíkéwú níbi ìrún ọ̀ràn yẹn òkè fati àtàn òkè súra súra tó wọ́n mú àbí àyà ti tó wá mú ọlọ́run kọ ọ̀rọ̀ ya ń bẹ̀ àbúdákọ̀ ọ̀nà kó wá fi àyà lẹ̀ kó wá kí àdúrà mọ́lẹ̀ níbi tó ti ṣe kẹrọ àlọ́wọ́ àìsí níbi àwọn àrùn tó jẹ́ ọ̀ràn àyà àmọ́bìnà ṣe nínú àwọn tí wọ́n sọ eléyìí ó ní Sheikh Al-Albani alayhi ìgbàláyé wà fún ọlọ́run sí ọmọ sórí nínú tákà dáadáa ó wá gbé lọ́wọ́ lórí ìrun òru ìtumọ̀ rẹ̀ sì yíyọ ó kí ó débi àjùlọ ọlọ́run wọ ọlọ́run àjùlọ rẹ̀ ṣe fún mi àjùlọ rẹ̀ lórí gbogbo tí èèyàn fi ṣe láyé rọrùn ṣe fún mi ó tún kà síwájú ó kà débi ìtàn tọ́lọ́run bá ti gégùn lé àwọn àjọ kan lórí ọlọ́run bọ́rọ̀ mi ti ń rí ìfẹ́ jọ bí ègún ìwọ tó bá yẹ pé gùn náà bá ní eré kúrò lórí mi bí ò jégùn náà tó jásìkò ní òtí tó ọlọ́run tètè dá mi lóhùn o lè ṣe lórí náfìlà àwọn ìjọ àwọn ọ̀ràn àyàn à lè ṣe àti orí sùjúùdì nìkan láti lè máa ṣàdúà níbi ìrọ̀ràn àyàn à lè máa ṣàdúà níbi tàbí ṣe kẹrọ àlọ́wọ́ àmọ́ tó bá ṣe pé náfìlà ni àti sùjúùd àti kìyàm pẹ̀lú náà sùn hadith yẹn à lè máa ṣe alimamu ahmad wa muhammad rahimahullahu ta'ala wọ́n ni wọ́n kírun tahajjudu lórí ọjọ́ kan wọ́n wá mú sọ́ọ̀tù sọ́ọ̀tù sọ́ọ̀tù sọ́fáàtì wọ́n sọ́ọ̀fáàtì sọ́fá fàzàjìrọ́tì zàjìrọ́ fàtàlìyàtì zìkìrọ́ wọ́n wá kì títí fàbíbàdé bí tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ tó ń ha àwọn kèfèrí lọ́jọ́ alkiyama inú perplexed situation tí wọ́n bára wọn bí tọ́lọ̀ ti ń sọ wípé ọlọ́run sọ nípa tí wọ́n mọ̀ wíńjọ́ náà وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون انشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون àwọn tọ́rọ wọn bá já sí àbámọ̀ náà ègbé àwọn ọjọ́ ẹ̀san tí wọ́n wí láyé rè táwa ní kò sọ́jọ́ ẹ̀san a ní ò tí gbéǹde a ní ò tí accountability a ní ti rọjọ́ ò tí àwọn ànábí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àáfàá tòótọ́ tí wọ́n rólé fún wọn lẹ́yìn ikú wọn gbogbo wọn la pè ní rọ́ ọjọ́ náà ti wá dé kí la fẹ́ wá ṣe ọlọ́wà ní òṣùrù lẹ́bí na fọ́nà mú gbogbo àwọn ẹlẹ́bọ àwọn alábòsí tábòsí wọ́n débi ẹbọ wàdúwà jàhún àti gbogbo òsà tí wọ́n ń bọ gbogbo ẹ̀ tí ń kún wọn lọ́wọ́ wàdúwà gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àtàwọn tí wọ́n ń bọ àwọn nǹkan yẹn lẹ́yìn ọlọ́run gbogbo wọn kó wọn jọ fàdúhùn ìlà siratil jahim fàdúhùn ìlà siratil jahim ẹ̀yìn màláíkà wọn ò fẹ́ mọ̀nà lè ná ẹ̀tọ́ka wọn sí ẹ wọn débẹ̀ wọn wá ní kí ìwọ náà waqifuhum ẹ̀dá wọn dúró innahum mas'ulun akwẹ́rì wọn gbogbo àwọn ẹlẹ́bọ pátá kí ló dé tó bọ eléyìí kí ló dé kí lọ olóńwárí fún وقفوهم إنهم مسؤولون وقفوهم إنهم مسؤولون ẹ̀dá wọn dúró àbí wọn léèrè wọn ò wọná lóòótọ́ àmákan tó wọná yẹn wọ́n tún bàbéèrè torí pé n tó wọn wọná nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwa ọlọ́run inú kábí wọn léèrè làwọn ò ti ma ahmadu wa débi ayà yìí wọ́n ń láti ọ̀gànjọ́ òru tó ti débẹ̀ tí wọ́n ti pẹ̀rún ṣubú ìkòkò lórí ayà yẹn pé wọ́n fún ohun iná mọ̀sòrò ẹkún ní sun pé wọ́n lọ bó mo ti fẹ́ tètè mi kí mi ní sínú àwọn tó bó mo ti fẹ́ rìn Kọrọ kò fi ní já sínú àwọn wákìfù hún ilẹ̀ ọkùnmọ̀ sọ̀rọ̀ àwọn láwọn tí wájú wa dáadáa láwọn àná tọ́kọ́ jẹ́ bàbá fún wa nú ka àwọn àgbàlagbà tí wọ́n dé lẹ́yìn wọn wọ́n ń ronú sí wọn ronú jíndò jíndò wọn ronú ìgbàtán bá ti ń ronú sí tí wọ́n ń kà tí wọ́n ń kà sí létí ibẹ̀ ni ọlọ́run ti ń sàlékún mímọ̀ fún wọn ní ti máa ń sàlékún àgbọ́yé fún wọn ní ti máa ń sàlékún ìmọ̀nì fún wọn kíkà ń ṣe wípé wọ́n sọ kùrán kalẹ̀ káka máa kà bèlè tí ká wá sọ kùrán di wé mújẹmújẹ àbíwé ifá àbíwé ogun ọlọ́run tó sọ láyé pé كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب الله مين شيرانا أصوك لكم وأنا محمد صلى الله عليه وسلم مبارك شيرا البركة شيرا يبوكوني tíra oríire ní líyàdàbàrú ayatihi káwọn táàrán ọtí kí wọ́n lè máa yiri àwọn àyàtì inú rẹ̀ wò wọ́n ní ó ti ṣe díẹ̀ náà báyìí o èmi náà sì ká kìí ṣe bí wọ́n ní nìkan ìkan bẹ nínú àwọn àfáà wa wà yìí wọ́n ti fi láyé lẹ́ ní yà 2000 lọ bí 20 years bẹ́ẹ̀ náà ti dáyé rẹ̀ الشيخ العلامة الفقيه الأصولي اللغوي محمد بن صالح النقيمين رحمه الله رحمة واسعة wọ́n ní Rome ní Rome tó jẹ́ orísun bikina sọ́rọ̀ ti jáde ọmọbìnrin kan ó jẹ́ ọmọ katikis ilé ìjọsìn kan ló bá ló sílá wọ́n náà bá dé ó ló sílá nìkan ya àbáyọ̀ ló ń kọ́ lọ́mà a ti bọ́ èmi gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí alàgbàjọ mi kò nínú ẹ̀sìn àwọn ẹ̀sìn ìyá ló ẹ̀sìnjì tó ń ọmọ yàrífà ó ní nóòrùn àrọ́ ni lọ ìyà ìmọ́lẹ̀ kẹni ọlọ́ ti fún rí fún òpadà mọ́ ìyá nìkan ló dóòjì àbátún òun fẹ́ rí lẹ́mà lọ́gbínú campus ìyá ìní sanwó rẹ̀ ń jagun ilé lọ́wọ́ ó wá kàn sí bàbá Sheikh Muhammad bin bàbá gánà kọkí ní ẹ̀sìn mú wọn ó òun ti rí tó convince onípa islam agbàdà sọ ọ̀kan tó convince ẹ̀ nípa islam fún yín tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́ nǹkan yẹn àkákún bí wàhálà là ń pè é nígbà pé èèyàn mú nǹkan lé kókókó là ń pè é a mùsùlùmí a ò tẹ̀ mọ́ bọ́lọ̀ ti ṣe ọ dáadáa ọ̀rọ̀ rẹ̀ gan òtí ẹ̀ yí ọ bọ́ọ̀ bá yí ọ ní sétówó òtí ìdé irú ìyàwó tó fẹ́ òtí ìrí irú ọkọ̀ tó fẹ́fẹ́ ò tí ìrí àbà in tọ́nà ti ṣe fún ọkọ̀ jẹ́ mùsùlùmí gbogbo yìí ń lọ ha Allahu Akbar èyí tó ti fi ṣe pé bàbá yẹn ló pè àfá àwọn yẹn ló pè aṣọ́ ó lóun ṣe rìsẹ́ẹ̀kì ìjọ kan lórí nẹ́ẹ̀kì ló ń bá wò wípé ẹ̀mọ̀pá àwọn òyìnbó wọ́n fẹ́ràn ká máa research púpọ̀ pàá sí ìwádìí pé there is a religion called Islam let me search about it ẹ̀sìn kan jẹ́ pé wọ́n pè ní Islam ọlẹ́sìn kan jẹ́ Islam jẹ́ ìwádìí ló ń bá type Islam sórí Google islam ok bó ṣe ríre ok bó ṣe ríre bó ṣe ríre wọ́n bá kà síwájú kà nípa rẹ̀ síwájú ó lòun bá lọ under chapter purification èyí tó ní ṣe pẹ̀lú báyé mara ní islam ọ̀rọ̀ mara ló mú kúrò nínú ẹ̀sìn tọ̀wọ̀ ní mara ìmara tó ní àwa lára ìmara bó bá báyàwó rẹ lò àtòun àtiwọ ẹwẹ̀ jànáàbà bóbìnrin bá ti bóbìnrin tó ti nǹkan oṣù tí kò sù rẹ̀ bá dá yóò wẹ̀ haid bóbìnrin ló bá ẹ̀jẹ̀ bí mọ́sà jáde ni ó kéré ó pọ̀ ó jáde lára rẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti dá yóò wẹ̀wẹ̀ nifas bókù wa bá kú awẹ́wẹ̀ ẹ̀sìn fún ó láwọn kan tó ń káre lòun wá jókòó wípé ìwé ah, ah, ẹ̀sìn wo ni ó bọ́lá fún kéèyàn wà jẹ́ ní kìtò báyìí láyé kéèyàn nímọ̀ tó tó báyìí láyé ó ẹ̀sìn táwọn oṣù ó pa má bíyá náà pa tọ̀ má bíyá wí àbí yóò bọ́ yín pa má bíyá náà ni ó di ilé ìjọsìn bóòsì nǹkan oṣù hmm. bóòsì nǹkan oṣù ó ní kò sí yásìkì fún mọ́ra lọ́dọ̀ àwọn kò sí mi ìyá kò sí nǹkan tàà fún sóòsùn wọn wípé o mọ́ra o mọ́ra lọ́dọ̀ àwọn òun wá pé Islam tó pàfẹ́kì lẹ́sìn lẹ́bi wípé ẹgbẹ́ kọ̀ọ̀kan oníbẹ̀ẹ́sẹ̀ ń tèmọ́ra rẹ̀ ló ti wá wò pé eléyìí ò gbọ́dọ̀ jẹ́ sẹ́ẹ̀ nìkan àfẹ̀sìn Ọlọ́run ní tó kọ̀ǹvíǹsì ń nìyẹn o ní tó kọ̀ǹvíǹsì ń nìyẹn tó fi gbà pé islam lẹ̀sìn ọlọ́run ó ní òsì jẹ́ kí mùsùlùmí ìdúró ní islam ẹ̀yìn kìnnì kan jánàbà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ìdílé jù ẹ̀yìn kan ẹ̀yìn gbogbo lórí ìdẹ̀ra islam àti sunna méjèèjì tó ní ìdẹ̀ra ó tó ní kẹ̀ ó wá ní bàbá wẹ́bsáìtì yìí mo mo sì ẹgbà islam ó yẹ ẹfún mi ní islamu ẹjẹ́ kí pẹ̀kẹ́lì náà fún yín náà bẹ́ẹ̀ bàbá ní kò ní ìdí tí bá mùsùlùmí bẹnu róòmù tó wọ̀ ní ẹ ẹ ọmọ ìyá ìrìnjẹ́ mùsùlùmí gbà islam lọ́dọ̀ tiwọn ó gbà islam tán lógún bá dọ́dọ̀ bàbá ló fi dígbà bàbá lóhùn sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ ma. nìyá bá ba olùmọ́ tún ó ní òun táwọn á ní passion sí islamu lójoojúmọ́ bí nira àbá ṣe ń pọ̀ tó lòun ní passion sí islamu tó <laughs> bí ti ń jẹ́ yẹ́sọ̀ òun bẹ́ẹ̀ lòun jíndò nínú àgbọ́ islamu sí òun bá tún kà ń bá kàdé bí ọ̀rọ̀ ní múra kó tẹ̀lé ìwò ó tẹ́ òun tó bá tún bójú nígbò bójú bá wá lọlé wíkẹ̀ndì kan bàbá bá rí tàlélé yìí hamdewon ìwọ wọ́n wo ọmọ yìí náà bá jí rí kìrí lójú ah ó ti graduate dé lẹ́wì ó yá gbogbo ẹrù rẹ̀ ó yá ó yá ó yá àdúrà ẹ̀ ti gbà ilé yá pẹ̀lú bàbá o gbogbo tó bá ti ń ka koran tó bá ti rí àti ọlọ́run níbẹ̀ ó mọ̀ ni àfẹ́kọ̀ òun bá ti kà kó òun rí pé tọ́lọ́run sọ níbẹ̀ rí tó bá ti ń ka tó òun rí gbọ́yé òun mọ̀ lòdì ṣebí nìkan bọ̀ ni àtòrí rẹ̀ ń ṣe bákan síra wa sílẹ̀ Yorùbá èèbó èèbó èèbó ọmọléèwé <laughs> abárọ́mọ tó bá lónìí kọ́ọ̀bù nílùú ti wá bí ló sílé ní lọ́mẹsẹ̀ 2 kódà ìyá ló fẹ̀ sákòólù àti bàbá rẹ̀ eégún nínú skúù níwọ̀n sì pé léégún wọ́n mọ̀ pé tí ẹ ti lé jù tí ẹ ti lé jù kódà ilé ayé fẹ́ sọ àwọn òbí àbídá òbí ẹ̀mọ́ jáde tàbí òun ti kalẹ̀ gbọ́ yé ògbọ́n tó wà káwọn èèyàn sọ kò kán òun ti jẹ ṣùgbọ́n àwọn òbí ẹ̀ ọmọ rẹ̀ tí ó jẹ̀wà rọ́kọ báyìí bá ti gbójú ìyẹn rọ́kọ so ìgbàgbọ́ ni pé mo bá te yọ pátá lẹ̀ sí gbogbo ara tí ló ti lọ́kọ sí ẹ wà ráwọ̀ mọ̀ yín tí wọ́n wọ pátá kiri ẹ̀rí pé wọ́n lọ́kọ dáadáa níwò wọn lọ́kọ bájẹ̀nu ńlá wọn ńlá wọn ní ńlá wọn gbogbo nǹkan ńlá wọn àkàrà tó sóògùn àti wòtí ká tó wá fi pàtẹ́ alákàtọ́gbó ní so glass tẹ́kàn yọjú wò báyìí wọn ò tí bèèrè pé gbé wá abẹ́rẹ́ tó wá kún síta tí wọ́n kùn lórí tàbí akara ó rà ẹ tó bá rí bí eṣinṣin náà ni ó ra àkàrà eṣinṣin ló ti bára sọ àkàrà o náà ní kẹ́yìn Islam ó lè Kùránù o ó sì máa ronú tí ó máa ń gbọ́yé máwọn ẹnìjọ́ ni kódà ọlọ́run ló sọ láyé mi wípé afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha ọlọ́run ní ẹ̀rọ lójú dáadáa ni àbí ọpọlọ tẹ́ ẹgbẹ́ fi ronú sí wọ́n ti pa lọ́ọ̀kì ẹ̀ ni wọ́n ti ti lágàdágodo àkùfáàl jámù kúflù àgádágodo ní jẹ́bẹ̀ ọpọlọ tàà fi kì nǹkan pa gbogbo ẹni tí ò bá ti lè ronú sọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ti ti làákàyè rẹ̀ pa èsù ti ti làákàyè rẹ̀ pa irú wọn lọ́rọ̀ tó ń sọ láyé mi wípé kọ́tàmọ́lọ́hù alákòlóbìhìm وعلى سمعهم وعلى بصارهم غشاوة ولهم عذاب عظيم مسلمين ọgbà ọ̀rọ̀ tí ń bẹ́nu Kùrán ó lé mẹ́rìnlá lọ́gọ́rùn-ún kan ìjọ́ òun ló jẹ́ ìjókòó yí pé tí ó kúrò wà lọ́wọ́ náà ló kéré jù tó àbí wálé alfred àbí iná àpọ̀yìnà ìjọ òru tí ẹ̀dí ìjókòó rí kó ní àfà ẹ̀dá pàfẹ́ mọ̀túnmọ̀ sóra yìí wọ̀lá Wọla sí ọlọ́run bá kankan lọ́ba sàdékun dáadáa wọn wọ́n wá mi wálé nílé náà ni dáyé kan náà ní ustaz wálé átírì mọ́tìpé náà wálé átírì ẹ̀dá pẹ̀lú àtúmọ̀ rẹ̀ mo fẹ́ wọ́n torí pé ibi tó yá wọn mọ́ ọlọ́run fi ń sọ̀rọ̀ pé ìwà àbàjẹ́ ó pọ̀ nínú ayé àwọn bá fẹ́ gbọ́ yé dáadáa sẹ́yìn bá mọ̀ dáadáa sábúrú wá wà ń bẹ̀ yóò lè sá fún ètò orí bá wà ń bẹ̀ yóò lè ṣe yóò lè máa ṣe ní fa wálé kí wá ẹ sọ̀rọ̀ torí ọlọ́run paracetamol náà wá wá ewé jẹ́ ìjókòó jẹ́ nílé àfá nígbàgbé wọ́n mọ̀ tí wọ́n mọ̀ náà ní wípé gbogbo àwọn kọ̀kọ̀ apọ́n rí káfà gúrù ní ewé débi wípé ewé tí ò sí ní Kwara state tẹgbóǹdó state láwà lọ bó sì mọ́ káfà gúrù léwé títí pé gbogbo ológbàmẹ̀ ti wà yí ewé kan bẹ tí ò sí ilẹ̀ tápà láti rí E nwere yẹn jú yẹn kó wá sí bí mahadisi ló wá mọ̀ sí kó kú òdìdí òsí pé wọn láfa kan bẹ́ẹ̀lẹ̀ sápà ìmọ̀ hadisi wọn mọ̀ dáadáa ìmọ̀ kúrò àwọn mọ̀ dáadáa kò fẹ́ lọ àwọn ewé tẹgbọ̀rọ̀ <laughs> ká máa ronú sọ̀rọ̀ ọlọ́run ọba ó ní àwọn àǹfààní tó pọ̀ minha annahu bidhalika yasilu al-'abdu ila darajati al-yaqin wal-'ilm bi annahu kalam Allah mo bá ronú sọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa ó ní ó ní ìwọ ọmọ òun ló fi lè kúrò nípò pé o kàn jẹ́ mùsùlùmí lásán ìmánì rẹ ó dépò gbàgbọ́ sọ́lọ́hun ó dépò confusion sọ́lọ́hun tó bí mọ̀ pé lóòtọ́ lódodo al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run bá ní لأنه يراه يصدق بعضه بعضا ويوافق بعضه بعضا ó mọ̀ rí Qur'an ó mọ̀ jẹ́rìí ara wọn ni Qur'an ó takura ọ̀rọ̀ ọlọ́run yẹn takora wọn ele bọ́lọ̀ bá sọ lè ibi yóò tún sọ mímú mi tó fi jẹ́ di eléyìí wọ́n ń bara wọn gbọ́ ni wọ́n ń sọra wọn lẹ́sẹ̀ ní lórí òdodo wọ́n sì ń bara wọn mu ni ogun tó o bá ń kanú Kùránì tó bá ti tako làákàyè rẹ ìwọ̀n làákàyè rẹ dínkù bẹ́ẹ̀ ìwọ̀n làákàyè rẹ ò nínú búùtì làákàyè rẹ ò jiná kò ní maturity kó wá ló kàn kankan ní àwọn Kùránì ní ọ̀rọ̀ lọ́nà Kùránì ó wá takura wọn kálà kí takura wọn فترى الحكم والقصة والإخبارات تعاد في القرآن في عدة مواضع ó máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtànù Qur'an àwọn làbárì tó ti síwájú lọ kọ́lọ̀wọ́ máa rìpíìtì ẹ̀ lóríṣiríṣi ààyè ní Qur'an ìtànẹ́lì Musa ọlọ́lọ́mọ iye dọ́lọ̀ ti rìpíìtì ẹ̀ ìtànẹ́bì Nuhu ọlọ́sí ẹ̀kan lè sọ súrà kan kí ni súrọ̀tù Nuhu ó mọ̀ rí gbogbo àwọn nǹkan ètò bá kà nínú àyà ìjò bá yíọ dáadáa ó tún kùránù ní conformity síra wọn ni wọ́n ìtakùra wọn láyán kòbò báàbò ha báàbò àyájẹ́ kùránù kì takùra wọn o fàbíbáàlìkà yóò lẹ́mù kẹmẹ́lù kùránù tẹ́lẹ̀ bá ti hàn sí ọmọ pé kùránù perfect kùránù ṣe kí ni o perfect wa annahu min indi man ahata ilmuhu bi jami'il umur ibẹ̀ ló ti mọ̀ wípé ẹni tí ó ní Kùránì tí ń jẹ́ Ta'ala ó nímọ̀ nípa gbogbo àlámọ̀rí gbogbo kò sí sẹ̀rẹ̀ tọ́lọ̀ bọ̀ bẹ́ẹ̀ náà ni etí fi ṣàlàyé rẹ̀ fún Ta'ala bẹ́ẹ̀ wala na لوجدوا فيه اختلافا كثيرا لوجدوا فيه اختلافا كثيرا ìbá ti pé àlùkùránù yẹn ó ń sọ kalẹ̀ látọ̀dọ̀ ẹni tí è sọ lọ́hun walau kana min indi ghairi llahi ìbá ti pé kùránù láti fátíhà dínà ọ̀dọ̀ ẹlòmíì ló ti wá kìí sọ́dọ̀ ọlọ́run ló ti wá ìbáṣe pé Jibril lónìí àbí Muhammadu lónìí àbí Abubakar lónìí àbí wàlí ìkẹ́nà wàlí ọlọ́run lónìí làwájẹ̀rú fi ikhtilafan kathira làwájẹ̀rú fi ikhtilafan kathira ìyapa ẹ̀rùn ìbá pọ̀ nínú rẹ̀ àìmọ́ sí yapa nínú Qur'an ní jẹ́rìí gbọ́dọ̀ ọlọ́run ti wá ọmọ ẹ̀dẹ́ èèyàn àpáfẹ́k ìjọ mọ̀ pé o lè jáde lórí ọ̀rọ̀ ó sì mọ̀ rújọ́ mọ́ra rẹ̀ òsì nímọ̀ àwọn olóyè tí ń bẹ́ ti ní sórí tó fi mọ̀ ní wípé tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wíò ń tẹwàájì àbáwọn tán láwọn máa ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ìlàbí kan tó bá rí kọ́ọ̀dù ẹ̀wọ́ jòkó padà kó mọ̀ wá gbọ́ ni ọ́ èèyàn ni ọ́ ní òfin sí ẹ̀dá kan tó lè rọrùn Kùránì وقل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ìpèníjà gbogbo ẹ̀yin èèyàn àti philosopher yìí àtàwọn kọ́láṣì ẹ̀sìn yìí ni wọ́n àtàwọn alágbára àwọn kan tó ń sọ wípé wọ́n a máa mọ́yún a àwọn kan ní wọ́n pè bẹ́ẹ̀ àbí wọ́n a máa mọ́yún ìgbé ìgbà tí sí ní wọ́n mọ̀ <laughs> gbogbo ọwọ́ kan ọwọ́ ìgbò ti kéré tó yìí ọwọ́ kan ti ẹ̀jí tó wọ́n ní kara wọn rẹ̀ ẹ dákun ní gbogbo ìpẹ́ yìí jókòó ti kó mọ́ ká gbogbo ní ẹ dárí jọ gbogbo àwọn ìṣògùn ìṣògùn ẹ kóra yín jọ ẹ wá múrò kùránù

ẹ̀ rí kúránù rí tìjẹ́ mi lè rántí bí bídlì ṣùgbọ́n bá wà lórí mẹ́díà dáadáa tó ń gidi ló pé nǹkan ló máa ń kà lórí mẹ́díà tí èsì nǹkan wọ́n ran wọn ran ìwòkúwò ló wò káàkiri wọ́n máa ń kan tó gbà sílámù torí ó ní kò sí èméjì bíi pé Qur'an ọ̀rọ̀ Ọlọ́run bá ní kò sí táwọn tí wọ́n ń lo ọ̀rọ̀ Ọlọ́run bá ìgbà mùsùlùmí lọ torí ẹ̀ ló ti jọ darapọ̀ mùsùlùmí ó ní American Constitution lórí law of inheritance òfin tó ní ṣe pẹ̀lú ogún jíjẹ bá ṣe pín ogún ó ní sáwọn iye volumes táwọn ní volumes volumes táwọn ní ó lókọ̀tẹ̀ wá fẹ́ rìsẹ́ẹ̀tì ìjọ wípé there is a document kẹ́ni man kan nílẹ̀ lárúbáwá pé ó ń píìtì máa kan ànábì ló rí fẹ́ sí o jẹ́ kí n tiẹ̀ tó wo document máa yẹn bóyá ó ní latest kan tó máa wà ń bẹ̀ tí ó lóun wá rí wípé gbogbo táwọn ń dààmú sí volume táwọn kọ lamẹ́ríkà lọ́rọ̀ ogun pé ọlọ́run ti sọ láàrin two pages ah! ẹ̀sìn tí bá ń lorú ìwé ìsìlẹ̀mí òmìnira ẹ̀sìn tí ń lorú ìwé ìsìlẹ̀mí

àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ti mùsùlùmí wọ́n tara kùránù wọ́n rí mọ́nà ìwọ mùsùlùmí wọ́n tara kùránù wọ́n sọnù látàrí àìgbọ́n nǹkan yé látàrí àníyàn tí ò dáa ní hmm? alùkùrán ní ìmọ̀lú yẹn ní áfíríkà wa ń bí ní early 20 lẹ́ni 2000 wọ́n ní rẹ́pìn pọ̀ gan rẹ́pìn pọ̀ àwọn ọmọkùnrin wọn wọ́n kàn máa fi tipá bá àwọn obìnrin wọn lò ní wọ́n wá ń jókòó ní tí ètì wọn gbogbo gbà ń ṣe mítí kílọ̀nà àbáyọ kílọ̀nà àbáyọ máa dá èrò ìjọ máa ń ṣe náà ní náà nìyẹn wọ́n dárò ìjọ wọ́n fẹ́ sófin bá ní dọ́kúmẹ́ntì kan bẹ tí desert man kan tó kọ ẹ̀fọ́ àwọn ọ̀tá ìsìlámù yẹn wọ́n ti gbà ó ní àwọn kóòdù kan wà nínú ẹ̀ táwọn bá lò ó àwọn ọmọ àwọn ohun ò ní mọ rẹ́pù wọn mọ́ ṣe ajá wo ó kàn lọ fún un sọ́ọ̀tù àzáàbò ni yá yóò kó láti wá gíga wá bànátíkà wá ní sáà ilmu من جلابيبهن zálíkà àdìnà àìyàn rọ̀fìnà fàlà àìrókùn sáyé ó ní ìwé yẹn sọ wípé táwọn obìnrin bá ti lè máa múra bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ wọ́n wọ́n fún wọn lọ́wọ́ fọláyù zayn ó ní máa hámù wọn mọ́ wọn ò ní ṣe wọ́n sùn dáma ó ní ẹja lo kóòdù yẹn ẹja jì lò àwọn tó kù ní ah, àwọn ọmọ wọn jẹ bí mùsùlùmí nìyẹn ẹ̀wọ́n ni a wà dọ́gbọ́n sí tí òfin ní jọbí tàwọn mùsùlùmí àwọn aṣòfin wípé gbogbo tó bá wọ̀ ó gbọdọ̀ mọ́ ọjọ́ ojúgbọ́ ẹsẹ̀ sísàlẹ̀ ṣùgbọ́n kó mọ́ balẹ̀ tẹ́yányán kó tàwọn mùsùlùmí then lọ́pùsùlù lẹ́gbẹ̀rọ̀ máa ń wọ̀ bá ti lọ síbi iṣẹ́ ẹnìkan gbọdọ̀ wọ pépé mọ́ then ìtọ́jú eh, yẹn a ní ṣe tọ́jú àmọ́ òun máa bò ó òun kàn ti ṣe tọ́jú báyìí yóò fi lè yàtọ̀ sí àwọn mùsùlùmí ìwọ mùsùlùmí ọ̀rọ̀ òde tàkọjá wì ní ìsìn láti pé ọ̀nà wájì gan nílẹ̀ Yorùbá ọ̀nà wájì sẹ́sìn àtúnwájì sẹ́sìn jura wa lọ lórí bọ́lọ̀ bá ti fi súnà káwọn èèyàn tó bá ti fi páwọn jura wa lọ alukur'an kò sí ìwé tó dàbí kur'an kò sí tírà tó dàbí kur'an kur'an jìnà kùránù èyí ṣe ìwé tàà máa ń kí ìmọ̀ láàrin àti báńdéèjì kùránù ò ní egbò lára tàà máa ń dè báńdéèjì táàmà wá yí báyìí ṣé yóò rí bẹ́ẹ̀ ṣé travel ṣé travel ṣé yóò pàdé ikú lọ́nà ṣé kò ní pàdé ikú lọ́nà ń èyí èyí èyí pé àwọn ọmọ yìí kan ẹ̀yà ẹ̀fọ́ sàárín ó yẹ <laughs> mọ <laughs> Kaya sí sínú omi fún kó mú àjẹ́ yóò kà gbogbo sẹ́ni gbogbo jẹ́ kùránì sí èsù ló ń kú lórí ẹ̀ ẹni ẹ ti kaya sí sómi fún gbogbo ẹ tó ti pa yóò wì kí ni wí fún tó ṣèlú wì kú wì nígbà dààmú rẹ̀ kùránì ṣe ra wípé awa kùrù sí yù wà àlẹ́ mú ìwọ̀n tó bẹ̀ gborí èèyàn ẹ máa níyàn sí àníyàn èwo agàmọ́kù lọ àníyàn èwo àníyàn kí ni onífàtífà rẹ̀ kọ́ di fárúkọ́ ọba ti gbé dáadáa ọkọ àtìyàwó rẹ̀ àjàtúká ni wọ́n ṣe ṣe fàtífà rẹ̀ kọ́ di fárúkọ́ ṣe bí ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà ni ó ti wá kọ́kọ́ àtìyàwó àbúrú ń bẹ lọ́wọ́ àbí tó bá gbọ́ súnà yóò nìkan ló kù wọ́n sin èṣù mẹ́sìn wọ́n sin èṣù mẹ́sìn ẹjá ara kábàmọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀nà tí yàn sáwà náà gbogbo ẹ̀nà tí yàn tó ní àtàlákọ̀wé àtóníṣẹ́ wọ́n tí yàn ti wà gidi ló kàn kù alùkùnrin náà gbé kalẹ̀ bẹ́ẹ̀ o ti wá mímà tí mo fẹ́ sí ọba ní tó bá jẹ́ nǹkan èèwọ̀ tí ń bẹ tọ́lọ̀ ní ẹmọ́ tó sàlàyé jìnà sí ìtọ́lọ̀ má ló tọ́ nínú ọ̀rọ̀ sísọ tọ́lọ̀ ló tọ́ nínú mà tọ́lọ̀ ló nínú jíjẹ bọ́yé sì gba kùránù bọ̀ kìí ń takò àìtakò kùránù alimam abubakar alajuri rahimahullah ní tí àwọn àṣíríà wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn Bani Isra'il nígbàtí Musa kó wọn kú nínú oko ẹrú Fir'aun tọ́lọ̀un jẹun jẹjà tán tí wọ́n rẹ̀yìn Fir'aun tí wọ́n kó wọn lọ sílẹ̀ lérí táwárà wọn kan tí wọ́n ń bọ ògédègbè màálù táwọn àtọ́kùn Musa wípé bá wọ́n lọ nǹkan náà bí tàwọn eléyìí bà ní sọ̀rọ̀ ilá èyí tó dára ara wọn kéré gan àjá wọn ti le jù wọ́n sì gọ̀tán nílẹ̀ mọ́ bá wọ́n lọ nǹkan náà táwọn ó máa jó káàkiri láàmà sọ̀rọ̀ rẹ̀ báyìí àti èyí tó ṣẹlẹ̀ nígbàtí Mùsá lọ sókè Sínà tó lọ gba ìyóòfin Ọlọ́run tó ní kí Hárùnà ó dé lédè òun kó fojú tó àwọn Bani Israel tán wá ya ọmọ lọ́wọ́ kí Mùsá tó dé tí sáàmìlú yìí dé tó wá pè kàmí fún wọn ní Ọlọ́run gbogbo àwọn jewelry sí nǹkan ọ̀ṣọ́ àwọn Bani Israel ìlà oníwọ́n kó jọ ló ń bá fi dán ọmọ ń lù náà sọ́dọ̀ ọlọ́run ó ní ọlọ́run tí Musa wá lọ sókè ibi tó lọ òun náà nìyí ó yá ẹja gbogbo eléyìí tó tẹ̀lẹ̀ ọlọ́run wá ní àwọn ọlọ́run padà jẹ wọ́n yà abínú sí wọn fi ìlànà ànábì wọn lẹ̀ wọ́n yapa ìlànà ànábì wọn wa kadhalika najzil muftarin gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́run ti máa ń ṣẹ̀san fáwọn tí ń sàdá parọ́ nú ẹ̀sìn Imam Abubakar Al-Ajuri alayhi rahmatullah wọ́n wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ tó bá ń jẹ́ aládàádáálẹ̀ nínú ìsìlámù ọlọ́run padà máa fi wọ́n ṣẹ̀san ni gbogbo ẹ̀yin bá ti jẹ́ aládàádáálẹ̀ nínú ìsìlámù tọ́lọ̀ fi rán ànábì ti wá yìí títún mú lànà wá tó tún yapa títí ànábì mú wá ní gbẹ̀yìn ayé wọn tẹ̀sẹ̀ fún ni torí pé wà kàzáàlìká najzil muftarin ẹni ẹ̀sìn làwọn orílẹ̀ à àbí bá ti bẹ́ẹ̀ fẹ́ jẹ́ ní ẹ̀sìn ṣe tánà mú ni ṣe tún ànẹ́bí tún ni má tún o ẹjá ní ma ń pa rẹ̀ ẹjá ń kọ́lọ̀ ó sílẹ̀kùn rẹ̀ fún wa pẹ̀lú pẹ̀lọ́rọ̀ àwọn salaf kò sí àyàkánu Qur'an kò sí àyàkánu Qur'an tó ń ṣe ọlọ́run ṣàlàyé fáwọn sọ̀hábà bó ń ṣọ́nà bákan káyà kan tó kàn tú ìdí sọ̀hábà bá gbọ́yé nínú sànàbì tú yẹn yóò ṣàlàyé fáwọn àbí kó gbọ́ hadith anábì yìí kó ti gbọ́rọ̀ àwọn sàláfù yìí àwọn sàhábà àwọn àtàbíùn àti súnà anábì ní àfi gbọ́ kùrán yìí mi tó bá ló kàn gbọ́ kùrán yìí gbọ́ lọ́kú lásán bẹ́ẹ̀ lóun nìkan ní bọ́rọ̀ gidi láì mọ́wò kí ni tánàbì sọ lórí ẹ̀ ìran ló mọ̀ sínú islamu báwọn kan sí ìran wọ̀lọ́ ìsú ó lù débi wípé òun sẹ́kù sínú islamu wọn gẹ́gẹ́ bí ó sì mọ̀ pé mùsùlùmí ni ọ́ tó bá ti kó rí nẹ́ẹ̀tì náà ló ti ń kàkàkùkà gbèsè tí ìgbọ́ àwọn àfà àmà kàǹkan báyìí o gbọ́dọ̀ kó sí pé tó ń kéwú náà ni ọ́ mọ́tí tó ń tú yìí náà tó sì lọ pẹ̀lú àyà Kùránì tí àfà tó tú ilé náà só lọ pẹ̀lú bá náà ti a kò lọ pẹ̀lú ẹ̀ ah, ìgbìyànjú làfà yẹn ṣe ààrẹ tẹ̀lọ́rọ̀ tó wí nítànà bí wí láti kí ni ìlà tẹ̀lẹ̀ ìmọ̀ mùsùlùmí èèyàn bùkátà sí ma Kùránì oríṣiríṣi oore ní bẹnú ẹ̀ tí ò lópin tí ò dáadáa bọ́nà bá ti wá yọ̀ǹda ma fún ọ tó tó bá ṣe rí gbọ́yé tító tó ṣe rí ìlò tító bẹ́ẹ̀ ni ọlọ́sì yọ́nú sí mo ti gbàgbé ìkan nínú sọ fún wa wípé ah àwọn ń sin ìmọ̀ hadith àwọn sì dúpẹ́ fọlọ́run àmọ́ ká nígbà wọn ti sin ìmọ̀ hadith tó làwọn tó láàbà láti ṣe kùránù tó ní inú àwọn ìbádùn jù báyìí lọ torí pé ìmọ̀nù kùránù yìí pín gbogbo mọ̀tẹ́yìn sì fi ń sin lọ́ọ̀ láyé abẹ́ kùránù ló ti jáde gbogbo ìmọ̀tẹ́yìn fi ń sin lọ́ọ̀ láyé abẹ́ kùránù ló ti kí ni ó ti jáde nìkan náà wà fi sọ wípé kàlámù kọ̀dìmú láyà máa lùsà máa rùhù kàlámù kọ̀dìmú láyà máa lùsà máa rùhù tànáàzáhà àrùn kó lè kọ́ ó lè ń wà ní ya pé لا يمل سماعه تنزه عنه kọ وعن كل قول ونية àbí kọ ní Qur'an ọ̀rọ̀ tó ti pẹ́ láyé ni la yamallu tí ọ bá lò kàádẹ́nú bá ń rọ́ àwọn kò rọ́wù fi sínú ẹbí tiri ọmọ sí fún àwọn ẹ̀lẹ́bùn ohun lóhun tó dáná ní kéwú bó ti ń gbọ́ ilé nítorí mọ́ tún ọgbọ́ mọ́ tún ọgbọ́ sí máa tún gbọ́ ilé àtúntúngbọ́ àtúntúngbọ́ tọ́lọ́mọ́ wá gbà ọ láyè tó jọ ọmọ kéwú tó lè mọ ohun tàbàtìrù àwọn àfáà o ò ní bẹ lọ́n kó onímọ̀ ní ìlàjẹ́ mọ́jú kùránù lọ wàlọ́ọ̀dì o ò ní bẹ ọlọ́ọ̀ túnmọ̀ ní ìmọ̀láyé jù lọ kódà wọ́n ní kankan má sọ́lọ́run jogún mọ́ fún òtítọ́ gbogbo tí ń jọ́rọ̀ dọ̀tí ìṣe dọ̀tí kùránù mọ́ náà ní ẹni bá ń lo kùránù lọ́nà dọ̀tí ẹ̀yìn èèyàn tí nǹkan òye kẹ́ẹ̀sì jóníkòríra ẹ̀wádìí ọ̀tọ̀lẹ́tì kan òye tó náà ṣùgbọ́n tí nǹkan òye tí òbínú ìsìlámù ẹ máa ń wo àwọn tí ń lo koran nínú ọ̀dọ̀tí èsù ni wọ́n ń sápamọ́ sábẹ́ rẹ̀ wọ́n kàn fi koran kájú ni iná àfọ́ iná kí ló jáde lábíyà rẹ̀ iná àfọ́ iná yóò lọ́n sọ kalẹ̀ sọ̀rọ̀ náà lọ́n sọ kalẹ̀ síbẹ̀ nígbà tó máa kan ò bọ̀ àwọn ẹni ọlọ́run lójú agbo ẹni wá wọlé kò kí wọn dáadáa wá wò dídí bí àwọn ẹni náà láwọn olúyàwó láwọn ojú agbo èyí tó ti ṣe nígbà kó rí wa rẹ̀ iná àtọ́rẹ̀ náà kí náà já ìrábíyà rẹ̀ pé àwọn tí ń wọnà náà sì ń jò gbà àwọn yẹn bá ń bẹni ọlọ́run tó bàbá iná rẹ̀ yóò tó pa yóò ọ̀nà ẹ̀jẹ̀ ojó àwọn ẹni ọlọ́run iná àtọ́rẹ̀ náà mo ti wà láti ń lò mo wá bẹ̀ àwọn tó wá iná àtọ́rẹ̀ náà gbiná kúrò láti rẹ̀ iná àtọ́rẹ̀ ò

ọlọ́mọ́ta tún gbogbo wa ṣe jáàrí kùránù gbọ́yé níbà náàbí ti gbọ́yé dáwọn sọ́ábà ti gbọ́yé dáwọn tàbí náà ti gbọ́yé gbogbo àgbọ́yé ká gbọ́yé tí ó takò bọ́lọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ àti bá náà níbi ṣàlàyé ọlọ́mọ́jáàrí gbọ́yé la ilaha illallah subhanakallahumma wa bihamdik